اشدد به أذري وأشرت في أمري كي نسبحك كثيرا ونشكرك كثيرا إنك كنت بنا بصيرا Faraudo. Kọ́ọ̀lá kọ́dí òtítà sóòlákàyà Mùsà. Ó kó gbogbo àyè náà dọ́dọ̀ bàbá Ráúdò ọjọ́ kan. Ọ̀yà. Kàlámù kọ́dímù láyàmà lò sábà òhun. تنزع عن قولي وفعلي ونيتي بي أشتفي من كل داء ونوره دليل لقلبي عند جهلي وخيرتي فيا رب متعني بسر حروفه ونور به قلبي وسمعي ومكلتي إلهي لا تعذبني فإني مكيدا بالذي قد كان مني فما لي حيلة إلا رجائي لعفو بك إن حفوت وحسن ظني يظن الناس بي خيرا فإني لشول الناس إلا متعف عني بسم الله الرحمن الرحيم أجب جواب يا جماعة بسم الله الرحمن الرحيم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 àmín. àmín. ọlọ́run bá wa kẹ́ ànábì wa muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run bá wa gé ànábì muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run bá wa kẹ́ àfáàgbà tí wọ́n sùn ní abẹ́kúta. rahimahullahu ta'ala. ọlọ́run bá balẹ̀ àfáàgbà jẹ́. amiina. ọlọ́run bá kẹ́ bàbá wa làjí àgbà. àmín. ọlọ́run ilé alájí àgbà dọwọ́ rẹ̀ ọlọ́run báwa mójútó ilé alájí àgbà. amiina. báyé bá ń jáyé gbígbà bá ń jágbà àbùkù ọ̀wọ́lé alájí àgbà rí mọ́jọ wọbẹ̀ láyé láyé ọlọ́run. amiina. ọlọ́run wọlé abẹ́ bàbá kẹ́ bàbá wa oníwàásù àgbáyé. amiina. dákun ọlọ́run bá wa foríjì wọn. amiina dákun ọlọ́run síjú àánú rẹ̀ wò wọ́n. amiina. wala hmm. la ilaha illallah. àmín. ọlọ́run bá kẹ́ bàbá wa lágége. àmín. bàbá yá fi wọn. amiina. ọlọ́run bá kẹ́ bàbá lágbàjì. àmín. ọlọ́run bá fi wọn amiina. àti gbogbo àwọn ẹni ọlọ́run pátápátá tààyọ̀ kankan lẹ̀ tọ́lọ́run rí wa bẹ́ẹ̀ ọlọ́run bá kẹ́ gbogbo wọn. amiina. àwọn òkú tẹnìkọ̀ọ̀kan àwa náà ẹni ó ní bàbá tó ní ìyá bíi tèmi ẹni ó ṣe pé ìyá nìkan lòun ní lọ́hùn-ún bíi ti yàyà Sókótó ẹni ó ṣe pé bàbá nìkan lòun ní bíi tàwọn míì náà eh. ọlọmọsà bá wa kẹ́ gbogbo wọn. amiina. ẹ̀yin tẹ̀ ní kankan ǹjẹ́ ààrẹ nìkan tí ó pe òun ní kankan kò sí àwọn tó bí àwọn tó bí àwọn tó bí ń gbọ́ kò sẹ́ni tí olókùn lálùkìyàmà ẹni tó bá mọ̀ pé lóòótọ́ òun lókùn lálùkìyàmà kò ní àmì. amina. ọlọ́run bá kẹ́ wọn. àmín. bisimilayi kan kulu kan ẹja sànù wọn torí jẹ́ tí ó kàn wọn ẹja ké dáadáa ọlọ́run gbogbo wọn. bisimilayi rahman rahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين ارحموا من في الأرض يرحمكم من في السماء أعوذ بالله orin ni. irhamu máa ń fi láàrídì yarhamu kan máa ń fi sámà yìí. irhamu máa fi láàrídì ẹ ṣàánú àwọn tẹ ẹ gbégbìn tí wọ́n ń bẹ nínú lẹ́lẹ̀ ẹ jẹ wọ́n bí a ń gbin iṣu ẹ kì wọ́n bọlẹ̀ bí a ń kí ẹ̀gẹ́ bọlẹ̀ wọ́n ń wá gbin àwa náà wọ́n ń wá kí a bọlẹ̀. ارحموا من في الأرض ارحموا من في الأرض ọlọ́wọ́n ẹ̀yin náà tẹ́ ẹ̀ bá ti wa ọlọ́wọ́n Hmm. ọlọ́run bá kẹ́ gbogbo wọn. fọlá táwọn sọ̀hún àmúwá tàbí bẹ́kìrì lásọ̀tà. ẹ má gbàgbé àwọn òkú yín kọ́dà bó ṣe ṣẹ́jú kan ẹ fi rántí wọn kọ́dà bó ṣe seconds ẹ fi rántí wọn ẹ ti jọ jẹ ẹ ti jọ mu ẹ ti jọ ná ẹ ti jọ lò ẹ ti jọ sùn ẹ ti jọ jí ẹ ṣàánú wọn torí ọlọ́run. fọlá. tansaw al-amwal. ẹ má wòran àwọn wèrè àyè wòran wèrè. bèbèkiri lahasa. àwọn wèrè ni. fala tansaw al-amwal bèbèkiri lahasata. ẹ má gbàgbé àwọn òkú yín pẹ̀lú kẹ́ ẹ máa rántí wọn ẹ ti jọ jẹ ẹ naa jọ lò ẹ sùn ah, la ilaha gbogbo ẹ̀ lẹ́tijọ́ sẹ́rí àwọn wa ẹ̀yọ wọn kúrò láàrin yẹn lọ́ọ́ rí wọn mọ́nu yẹpẹ̀ bí wọn ti yọ àwa náà láàrin yín jọkàn tí wọn lọ́ọ́ rí wa mọ́ yẹpẹ̀ ẹ wá rántí wọn bó ṣe kan. alá farhamu àmọ́wá tẹ̀kọ́ du'a'i ala farhamu amwatakum bid du'a'i. tún wí dáadáa tún wí. Oh, ọya ṣe wùrà wa ọya oh, aláfọ̀hàmọ́ أمواتكم بالدعاء ألا فارحموا أمواتكم بالدعاء أباني ألا جنجاو سي فارحموا أسانوا أسانوا أمواتكم tẹ̀tọ́. àwọn òkú yín tẹ́ ẹ ti sin èyí tí ń bẹ́ ń kà tẹ́ ẹ̀mẹ́ni ẹ sí ibẹ̀ mọ́ èyí tí sàárè rẹ̀ ti kẹ fún láyìlá ó ti kẹ́ fún ẹ̀ẹ̀mẹ́ni ẹ kì í bọ́bẹ̀ mọ́ ẹ ṣàánú wọn. dídò á. ẹ ṣàánú wọn pẹ̀lú kẹ́ ẹ máa tọrọ àdúrà fún wọn ẹ ṣe sàárà fún wọn ẹ mọ pò tí wọ́n wà lọ́hùn kò sẹ́ni ó lè sọ pò tí wọ́n wà fún yín bẹ́ẹ̀ nìkan ò tí ní lè sọ pò tẹ́yìn náà bá wà lọ́tẹ̀yìn náà bá lọ bọ́bá rí bẹ́ẹ̀ gbogbo wa yányá ẹ dápẹ́ kébísí mi láì kan lẹ́ẹ̀kan sí pẹ̀lú kúlúwàláwò gbogbo àwọn òkú wa ojúkọ̀ nàbí tá a gbà ló kú lálùkìyàmà àmọ́ ìyá wa ti ń bẹ nítẹ́ èèkó àwọn èyí tá a sin síkà èèkó ẹni wọ́n ń dì lọ́wọ́ nísìnyí pé lásùbà àwọn ó kírun sí la èèkó ẹni wọ́n ń wẹ̀ lọ́wọ́ nísìnyí o oh, bisimilayi kulufọlá. bisimilayi rahman rahim kulhuwa allahu ahad allahu samad. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين ẹ ṣe لك lẹ́ẹ̀kan náà jàmá. àmín. bàbá wa mágàjì tẹ̀gbẹ́sùn ọlọ́run bá wa ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmín. ọlọ́run bá wa tọ́jú ọlọ́mọṣà kí àwọn òkú rẹ̀. àmín. ọlọ́run bá wa ṣe bàbá wa mágàjì tẹ̀gbẹ́sùn pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmín. gbogbo ntọ́lọ́run kó sí àyíká bàbá wa mágàjì tẹ̀gbẹ́sùn ọlọ́run bá fi sọ rẹ̀ sọ wọn. amiina. alákùgọ́gọ́ yìí ọlọ́run ó kẹ́ bàbá rẹ̀ àmín ọlọ́run ó yà fi bàbá rẹ̀ àmín àwa àti bàbá rẹ̀ lájọ́ lògbà àtúnwájẹ́ fámìlì bàbá tó bí bàbá rẹ̀ pẹ̀lú bàbá mi ọ̀rẹ́ ni wọ́n mo sì bá wọn gbọ́njú mọ̀ wọn báyìí tá a tẹ̀lé wọn lọ́lẹ́ alákùkọ bàbá rẹ̀ alákùkọ náà wà lé wa bóyá ó di magrebi kan tó kú o bàbá tó bí bàbá rẹ̀ nu àwa pẹ̀lú bàbá rẹ̀ náà wájọ́ rẹ̀ bàbá rẹ̀ ń jábúrò tèmi ọlọmọsà kẹkọọ gẹ. àmín. Ah, àwọn ọba alákùnkọ mọ kéwú ó gbé kéwú náà lọ ni eléyìí lọ́lọ́run wá ní yóò tún bọ́ sípò ẹ̀ báyìí. Allah alhamdulillah. òun náà ti di nǹkan nínú mímọ̀ nísìn. alhamdulillah. lápò ọlọ́run ayé tẹ̀sìn ò jẹ́ lọ́dọ̀ ọba alákùnkọ ọlọmọsà jẹ́wọ́ jẹ́. àmín. ọ̀làlá ilaha illallah. àmín. bọ́ba alákùnkọ ti rí gẹ́lẹ́nu kò sí ìyàtọ̀ bó ṣe rí nù. No jókòólẹ̀ dáadáa ọlọ́run bá ń daṣọ àánú ẹ̀ bò. amiina ọlọ́run gbogbo tó kó rọ bàbá wa mágàjì tẹ̀gbẹ́sùn lọ́wọ́ máa wọn lára wọn. Amina. gbogbo àwọn kọmitì àdúgbò wa ní tẹ̀gbẹ́sùn ni tí wọ́n jẹ́ kí wàásì ọmọ lọ ní báyìí ọlọ́run ò ní yọwọ́ lọ́rọ̀ náà. gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀gbẹ́sùn ọlọ́run bá wa tọ́jú yín. ó yẹ kí wọn ṣàdúrà fáwọn boys náà àwọn wọn ní kí ló dé àáfà aláàfà ń ṣe wáàsí rẹ̀ ẹ wàá kéré ibú yín wá láti ilé yìí tẹ́ ti wá ẹ máa bàdúgbò àwọn jẹ́ nìyí àáfà ní ṣe wáàsí ẹ̀ lórí káńtà kọ̀mọ́ntẹ́ǹsì ń kọ̀nà bí ẹwà yìí àwọn ọmọ dìde igi tí ń bẹ ní ọwọ́ wọn tá a bá túká ẹni wọ́n bá dàdé ọ ìgbọ́dún mẹ́wàá lọ́lọ́ ni ó lò mẹ́jọ nú ẹ̀ òkè òyìn ni ó ti lò ó gbogbo àwọn bọ́ìsì wọn ni ọlọ́wọ́ bá tọ́jú wọn. ẹni bá sami fún wọn lọ́wọ́ tọ́jú ẹ̀yin náà. amiina. bàbá wa ẹlẹ́kẹ́ nìyí ọlọ́wọ́ fàníyàn yín dá yín lẹ́jọ́. àmín. à ń bẹ́ńlẹ̀ àsínlẹ̀ bí wọ́n ti wá jókòó ni ọlọ́wọ́ tọ́jú yín. Àmín. Ayé àwọn ọmọ yín ti ń dájú ti yín lọ láti ojú ẹ̀mí báyìí. Ọlọ́run jẹ́ ọmọ rí bẹ́ẹ̀ lọ. Àmín. Tọ́wọ́ tá a jọjọ́ máa kéwú tí wọ́n ń bẹ ń kọ́nà wọ́n ń bẹ ń kọ́nà báyìí ẹlòmíì wàá gbọ́ wá sí ọ̀rọ̀ àlè mọ́ ẹlòmíì jókòó mo tọrọ fún yín ọlọ́run má kà kó gbogbo wa. àmín. èyí dúró bẹ́ẹ̀ ẹ̀yin wa ọ̀pọ̀lọpọ̀ wọn ní tí ò jẹ́ ni pé tí máa ń ṣẹlẹ̀ lẹ́yìn omi ń bọ̀ ọkọ mọ ẹbí mẹ́rin dání ẹ dákun bóòlù yóò ti máa wá fa àwọn ọmọ láàrin àwọn wèrè ni mo rò ti wá wí fún wa pé à wá àti ti Ọlọ́run ti bá wa sí i sẹni pé àti wa ń pọ̀ ẹ fọkànbalẹ̀ kò sí gbogbo wọn rìn mọ́ àwọn àdúgbò ti dúró kò sí gbogbo wọn rìn mọ́ Ọlọ́run jọ dáa fún yín. amiina. àwọn ọmọ yẹn ò lálùbáríkà àmín. ẹ sì jẹun àwọn ọmọ yín. àmín. ẹ dákun ẹ tí ọ̀sá mi láàrin yẹn ṣe tiẹ̀ pẹ̀ mọ́ ti yín. àmín. ọlọ́run jáwa náà jẹ́ o. àmín. abiyọ ni ọlọ́run gbogbo ọwọ́ rẹ ló wà ìmàmé yìí tá a fẹ́ la tọrọ mu síbẹ̀ fún ọlọ́run. àmín. mo tọrọ fẹ́ nshabab ẹ̀yin youth ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ wá ń gbọ́ wá wa níyì ntẹ̀ ń bá ń ti ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó sì máa ṣe fún yín. Amen. ntẹ́ bá ti fẹ́ ọlọ́run ní di mẹ́rù fún yín. Amen. mo ìtọrọ fún yín mo ṣe bá fẹ́ mi láti àwọn mami ọlọ́run. Amen. ẹ jẹ́ kí bisimilayi wa duha. Bismillah ar rahman ar rahim wa duha wal layli idha saja ma wadda'aka rabbuka wa ma qala wala al-akhiratu khayrun laka min al-ula wala sawfa yu'tika rabbuka fatadda. ألم يجدك يتيما فهوى ووجدك ضالا فهدى ألم يجدك يتيما فهاوى ألم يجدك يتيما فهاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تكهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث ẹjá ṣe àmì dára jẹ̀mọ́. amina. ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún wa. àmín. Hmm. nítọ́lọ́run ṣe lálùkẹ́ ọ̀rẹ́ ifá nàbì. sallallahu alayhi wa sallam. ọlọ́run ó ṣe ifá nàbì. ọlọ́run wa wọ láta nàbì. ẹni àánú ni wá bọ́lọ́wọ́ bá sànú wa kẹran. ọlọ́run ó wọ láta nàbì sànú wa. amina. ìpè kọ́ra náà. في الدهى ولا سوف يعطي قرأنا في الدحى ولا سوف يعطي فسر قلوبنا ذاك العطاء فسر قلوبنا ذاك العطاء قرأنا àti ké àti ké fi dùhá nínú sórọ́tù dùhá. wala sawfa yu'ti. báwo ọlọ́run ti sàlìkáwà nígbà náà bí pé à ah, èyí tí mo ṣe fún ọ láyé òun kékeré ni wala sawfa yu'ti. bàbá tún yà wọ́n tún ta ọ lọ́rẹ̀. kọ̀dá aná àti ké fi dùhá. ولسوف يعطي أذهب زر قلوبنا ذاك العطاء فسوى قلوبنا ذاك العطاء nígbà tí kéèrì àti gbọ́dọ̀ ọlọ́run ti wí fún fasarura kùlùbànà ọkàn wa wá ń ṣe jàgín ní yèbò dákàlà àtọ̀. lórí ọ̀rẹ́ tó ọbẹ̀ ta nẹ́bì ni bóòlù ó ṣe ta lọ́rẹ́ tí ò ní kàwálì wúmọ̀ rẹ̀. طرا انا فوالا في الدحاء ولا سوف يعطي اصيب زر قلوبنا ذاك العطاء فسوى قلوبنا ذاك العطاء يا محمد صلى الله عليه وسلم ààwẹ̀ ni ń lọ díẹ̀díẹ̀ hmm. ó di mẹ́rin lónìí alfa blaziz. ó di twenty five. ó di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n níjọ́ kan làyìlà níjọ́ kan ló di pé ààwẹ̀ kújọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bá a ti fẹ́ lọ nínú ayé nù ni níjọ́ kan ni pé ọ oh, làhápà ààwẹ̀ ń bọ̀ ìjọ́ mẹ́rin tẹ̀kú lónìí ó kújọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ààwẹ̀ ló di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lónìí ó wá mélòó.

ń bọ̀ lọ́wọ́ mú pin ìlúgbẹ̀ ńbẹ́ dàdúgbò gbogbo wa wá ń gbàwẹ̀ láàárọ̀ sọ́wọ́ ìbàní. gbogbo kálukú sì máa palẹ̀ mọ́. ẹ pẹ̀lú bí ń sọ láàrẹ̀ tí ò sọ nìkan ń bọ̀ kò sí ẹni tí ọmọ kí ẹ ìwọ Ọlọ́run bí nǹkan wọ́n tó yìí ó sì gbàwẹ̀ aláàánú lọ́lọ́hùn aláàánú ni àwọn àfáà mú tẹ̀sùbá àwọn ẹni ọlọ́hun pé wọ́n ọlọ́hun oṣù rẹ̀ ń bọ̀ yìí mọ̀jà àfìnira gbà á àwọn ìlú kan bẹ ààwẹ̀ tá à ń gbà lọ́wọ́ yìí tó di nǹkan bí aago kan ọ̀sán wọ́n wá lọ sùn ní omi níbi gbígbóná tìlù tí wọ́n gbóná wọ́n gbókùtà kalẹ̀ sínú omi báyìí wọ́n gbérí ilé wọ́n wá sùn sínú omi. wọn ò fẹ́ jọ̀sán ìwọ wa márúwá ọ̀la abẹ́ẹ́gi lọ́nà mòrò o kó gbogbo àgbákò dání tán lọ́hùn lọ́hùn àtúwá ń sínú ẹ̀bà tó tún wá tẹ̀síwájú òtún wa níwọ̀n gbogbo ò ti ń béèrè lọ́dọ̀ ọlọ́hùn ó tún wá gbàwé apàdé rẹ mẹ́rin èyí ṣe ìwọ ń kúrú wọn tún wá fẹ́ ra yín àyẹ́ ọ̀ gbàwé ní. aláì aláì àjẹsàárì mi ìwọ galati galati ọ jẹsàárì ló fi wá ra kínní. ẹ ọmọ níbi ti ń ta rẹ ọmọ adama ń béèrè kí ọlọ́run ó ṣe ọlọ́run ó sì ṣe tiẹ̀ tí ọ̀sẹ̀ ni ó lè gbogbo bá a ti ń lo ayé lọ́wọ́ yìí bá gbogbo ẹ̀ pọ̀ lọ́wọ́ sùúrù ọlọ́run nni bá a gbogbo ẹ̀pọ̀ yìí sùúrù ọlọ́run ọkọ ń jàǹbá ìyàwó ẹ̀ ẹ̀wùjọ́ tá ti ń jàǹbá ìyàwó bọ̀ ọlọ́run sì ń wo wàá ràn bọ́yá tùbá ọmọ yóò gbẹ̀san àáfàá ṣé wọn lòun kó wọn kí yánìyàn rẹ̀ da pẹ̀lú wọn ìwọ wá fi wọn lẹ̀ kó ẹ̀san ò lè gbé bàbá ń jà bá àáfàá rẹ̀ máa máa bá ń so you are welcome one day will be one day <laughs> you are going to gain what you did to your master kò sọ́gbọ́n tó lè dá kọ́ ọmọ ìwé bí àrọ̀ mi àbí kí sì máa kéwù. kó sì pọ̀ ọmọ ntọ́lọ̀ ń ṣe lọ́wọ́ àwọn tó ń mọ̀ ju ọlọ́dà wí àbẹ̀ àwọn tó náà pé ọmọ jagbajagba kéwù ń bọ̀ wọ́n wà ọbẹ̀ ni tòun ti bẹ́ẹ̀ bá a ti ń jẹ gbogbo ẹ̀kọ́ náà ìwọ̀n wà adahakatini. ajẹtumabi. ìyá. فأما الذي هو قائل da ọ̀rẹ́ rẹ̀ ọlọ́run sì ń wo yín ràn bọ́yá òórùn ní otu kẹ́mi ó tó bọ́ lára rẹ̀ ẹni wá ṣòfò jù lẹ́yìn tí tẹ́mi fi bọ́ lára rẹ̀. adé hakati ni ya malẹ̀dì wọ́pọ̀ ìlú. ìwọ tó ń bá bàbá rẹ̀ jà tó ń gbé ọlọ́run náà rí pé ní bàbá tó bí ọ ọlọ́run rí i pé táwọn aláàjì ṣe fún mi ọ̀dà ntí ó mẹ́mi wọn sọ̀rọ̀ báyìí bóyá diwájú ọlọ́run mama o ní ìrárí jẹ náà kí lálẹ́ aláàjì ṣe fún ọ. ó dàbí wọn sàárẹ̀ ní débẹ̀. àwọn kan tún bẹ tí wọn tún kọ́ ẹ̀kú gbé olókè òyìnbó ọlọ́dún mẹ́ta ìní débẹ̀ o àmọ́ bọ́mù kan bá sàlàájà nísìn kọ́dà mo lè lọ sùn ti alájà ó fi kan kẹ́kan nù ó rọ́dọ̀ ọlọ́run dé ọ kẹ́ wọn equal right làwọn méjèèjì ní lọ́dọ̀ rẹ̀ ààyè tó ọgbà làájà sí mu ààyè náà lọ́gbà làájì sí bí ọba sálàájì alájà ò lè bí ọ. ẹ̀yin tẹ́ ẹ̀ máa bára yín jà tẹ́gbẹ̀ẹ́ wà láì bàlájì jíwá tálìkì àmọ́ aláì tán kú láti fi ogójì ọdún tọ́ ọ wá sùn sọmọ kó oníbẹ̀ bá jí wá ọ wá sùn àsìkò sàárì tó alájì wá jẹ báyìí pé ráfá ráfá ọ yájú báyìí ẹ gbà mí olówì àbí kò kú lẹ̀. adé àhàtà tí ni ẹ̀yànjú ẹ̀ ẹ̀ parí ẹ̀ ẹ̀jẹ̀ ọ̀tẹ̀ kíkú ó tó dé bí kú bá ti dé àdáwò dé. ìyá tún ṣe ní tí ẹ bàjẹ́ ẹ tún ṣe kí kó tó dé. nahanu shababu gada nọgá yeroma bina. èmi àtàfà ńláńlá kan bẹ ajá ajá ní ìjà tó le mo wá fẹ́ lọ ọba àlú wọn wá pè mí pé kí n wá mo wá lọ lu wọn mo ti dé lu wọn tí mo dé nu palace mo kí isa isa kí mi mo ní bàbá wa kábíyèsí nǹkan mo láwọn ni wọ́n ní kí n wá rí àwọn èkó ní ti ń bọ̀ yìí agbádá tí ń wọ̀bọ̀ láti èkó náà mo gbé yàrá mi ah isa ní hmm, àáfàá tó bá wá rí kábíyèsí báyìí yóò kọ́kọ́ rí àáfàá ọba náà èmi àtàáfàá ọba àá sì ń jà. akọrọmọkànlá. wọ́n ni àáránṣẹ́ sí ọba ẹ jókòó báyìí mo bá jókòó gbogbo bí mo ti jókòó ni ní tí n rò ní pé hmm. àfáàfẹ́ dé mo jókòó mi nígbà tí ó ṣe àfáà ń bọ̀ èmi ń wo àfáà ọmọ mi mo jókòó wa ń ṣe wa dà làwọn wa wà jókòó omi ládùúgbò ọ̀rọ̀ tí mo sọ sí àfa yìí ilé ń bọ̀ nígbà àfa àwọn dà yìí kó tó wá déwájú mi mo ti nu ojú mi nù àwa wa mo ní àfa ni ẹ sì wá ọlọ ẹ̀jẹ̀ adúpẹ́ àfa àwa ẹ̀jẹ̀ adúpẹ́ tọkàn ò tí ì kúnú èmi pẹ̀lú yín ẹ wú ọ̀rọ̀ ìlọ́jẹ̀ ń àfa náà dòní dọ̀la yín mà ni ó ní ẹ̀jẹ̀ adúpẹ́ tọkàn ò bẹ́ẹ̀ nìkan bá ti kú wa sábàáwò òde bá wa méjèèjì báyìí. àfa ńlá lára ẹni tí ìjọ ti ń bá sọ ní ìsìn ẹ̀ mà abáwọn ò ní sọ. àdàkà ti ní ìyá mọ̀lẹ́bí wọ̀kọ́ ìlú. ọlọ́run ẹ̀ bẹ́ẹ̀ bá ti lọ wá sí ẹ máa rántí pé ẹ náà sí lálẹ́. náà ló ṣe bá. kẹ̀kẹ́ lálà sí ara yín lánàá ni òun ní ń fà báyìí ẹ lálà sí amúrùpẹ́ ọ̀rọ̀ owó. Yo, yo. Nah. نحن شباب جدا نغير ما بنا ìtí máa bẹ láàrin ẹyẹjú ẹ ẹyẹjú ẹ ẹ gbàgbé ẹ àpẹta fi ń kú mọ. wọ́lì máa tún yá yà á ní ìkọ́ lẹ́kà á nàkà. àfàyàyà ọba mi ṣiṣẹ́ kàwá lọ́la gbogbo àwọn anẹ́bí ọlọ́run mo fẹ́ mọ iye ọdún tó wà lò láyé ẹni ó lẹgbẹ̀rún ọdún ẹni ó lo tó lé ibẹ̀ nu wọn tó lo one thousand years ayé kan yìí náà ni kìí ṣe ayé mi o yẹ ilẹ̀ kan tẹ́ǹtẹ́ yìí náà làwọn náà tẹ́ o yẹ̀pẹ̀ yẹrin yìí náà làwọn náà tẹ́ o gbogbo ibi tó lòkùtà abẹ́tiwa náà ti lò ilẹ̀ kan yìí náà ni ẹni ó lẹgbẹ̀rún ọdún ẹni ó tún jù wọn lọ́nbẹ̀ẹ́ anabi nuhu nine hundred and fifty years ló fi jí sí ọlọ́run ní tó fi dìníbà mẹ́sẹ̀gì ọlọ́run fáwọn ẹjọ́ rẹ̀ nine hundred and fifty years ẹgbẹ̀rún ọdún ó dé àádọ́ta ọdún kèékà iye ọmọ ọdún tó jẹ́ o láyìlá <laughs> lórí ilẹ̀ kan yìí náà ẹ gbọ́ gbogbo ẹ ẹ gbọ́ lọ́la ìwà ń gbọ́ kí ló wí. wọ́n pátápátá lọ parẹ́ wọn mọ́. kọ́dímọ́ tàmá huwa akíbarọ̀. ẹni ó dàgbà ẹni ó dàgbà kùjẹ́kùjẹ́ ikú pa. wàlà á sì gẹ̀rọ. aláboyún tá a tẹ̀lé lọ sí bídù tí dókítà sì jáde pé congratulation adúpẹ́ o ẹ jọ bàbá ọmọdà èmi ni ọmọ yín ìyàwó yín bí ọkùnrin ẹ wọ́n ń clean wọn lọ́wọ́ nígbà tí èsùn ṣe kètò ṣẹ́jú méjì dókítà ni bẹ́ẹ̀ jọ bàbá mọ́dà oh we are sorry ọmọ yẹn dákẹ́ bí tí ń pàgbà bẹ́ẹ̀ ní ń pa kéke. kọ́dí máa tàmá wà á kí bẹ̀rọ̀ wà lá á sì dẹ̀rọ̀. nígbà àwẹ̀ yìí ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àbí pé wàá sí àkọ́kọ́ nu rabadana yìí ìpókíà la lọ ṣé ìfìmọ̀ mu bẹ̀ tí ń ṣàdúrà pé àgbẹ̀ labẹ̀rẹ̀ yìí o. Ramadan lecture ní àáfàá wa tí wọ́n wá láti Ìlọrin ní ìlú tá à ń pè ní Pòkíà yìí bá a ti ń wo Kútọ́nu lọ́ọ̀tán ni. bàbá náà lọ jáde láyé mu àti kò ní parí Ramadan ìmáàmù tó gbà lálejò chief imam tájọ jókòó òun ni wọ́n ló ti pín ní òsì láyé mu. níjọ́ tí ń sàdúrà bẹ́ẹ̀ bá sọ fún ọ pé naam naam ẹ má wọlé sàdúrà pé ọlọ́run jẹ́ mi wógun ẹ̀ ní parí eléyìí o ọlọ́pàá wọn fi wá múlú ẹ̀ nísìnyí. Kibaro, wàlá sígarọ́. ikú tí ò ti ju pélé yìí ètí ìṣe nǹkan kan nú ayé kí ló kan ikú sásìkò ẹ̀ ti tó ìsinmi láì máa bọ̀. àkèkọ́lé ọ̀ẹ́sẹ̀ kọ́lé tán ni ọ̀túnla náà ń wò sí ìjákun mọ́ pa níbo. kèébí mà kíni àlásìkò rẹ̀ tó ọmọ ìyá mi ti ń bẹ wá sí lálẹ́ yìí wá kanú kẹ́kẹ́ síra rẹ déètì wo ni déètì tó kú láyé torí fàárí rẹ pọ̀ ọ̀ tẹ̀lé kò kò kò déètì wo ló kú láyé kí ló máa ṣe lọ́wọ́ tí kú èdè mi bá gbàgbé orin yẹn máa ran létí. gẹ̀sàmánì yàtọ̀ àlàgà àsìn alàlùmáwò ti ń lè kàtó fàdúnàkà àṣírà màdàdàrú tàṣífàr ẹ̀rù kan. sàmániyàtú lìgásí alẹ́. sàmániyàtú alọ́gásí alẹ́ mọ́tì ọ̀lẹ́kàt. sàmániyàtú alìgásí. على الموت علقت فدونك شيرا مدى الدار تصفر فدونك شعرا مدى الدهر تزفر ìkẹ́ mẹ́jọ mẹ́jọ la làbọ̀ kú lọ́rùn àfi kó ikú lọ́rùn báyìí máa rú kí máa pín fún wọn gbogbo wọn ni wọn ní lọ́wọ́ ọba àlú ò ní òjòyè ò ní sẹ́ríkì sálámà wọn ò ní sẹ́ríkì máa wulẹ̀ yóò ní olórí inú kwalasi yóò ní àáfàá tí ń ṣe wá àti kálukú òun náà fi tiẹ̀ kọ́rùn agbọ́wàsí òun náà fi tiẹ̀ kọ́rùn olówó ó fi tiwọn kọ́rùn famani ẹ̀tọ́ alẹ́ gáàsì alẹ́ mọ́ ọ̀lẹ́kọ̀tì. ثمانية ألداسي على الموت علقت فدونكها شيرا مدى الدار تسفر فدونكها شيرا مدى الدهر تزفر. ìwà gbé súnmà ṣàrùn wà á mú. mẹ́rin dúró bẹ́ẹ̀. màhálọ́ wà wá tán. ó di mẹ́fà. súnmà náà ó mà sí ro. mẹ́jẹ̀jẹ̀ pé kò sẹ́ni tí ò ní tọ̀ wò afẹ́ ẹlẹ́gẹ́ kò sí olúwẹ̀. fàyà mọ́. ìwọ màyà mi tọ́ wá gbọ́ wá sí lálẹ́ yìí máa mú lọ lé bẹ́ẹ̀ jẹ́fà rírì ọ́ máa níwọ̀n jẹ́ gàlégàlé rí ọmọ níwọ̀n ẹ̀ ń bọ̀ ilẹ̀ ń rọ́ wọ́n ń tọ̀ ni ọ̀rọ̀ fáwọn kan lánàá kọ̀ ọ̀rọ̀ fún wọn mọ́ a sì ń dé tẹ̀ a sì padà rírọ̀ tiẹ̀ ọ̀tàn láyé ṣíṣe girigiri lẹ́yìn tiẹ̀ ó bù ṣe láyé ẹ káàbọ̀ aláàyè tiẹ̀ tán láyé nù ni fàyà ọmọ wàtà àríhùn fún màṣáàrù wà àmọ́ màhálùn màhálùn wà fún mànàrò màṣírò màhálùn wà fún mànàrò màṣírò. fàyà má ba mú lẹ́kọ̀ọ́ gẹ́ bẹ́ẹ̀ ajẹ́tùmọ̀ bí fàyà ó mú ọmọ ìyá mi tọ́ wá wá sí lálẹ́ yìí ó oh, ó oh, ọlọ́run ṣe wí tó jẹ́ ayé àsí lálẹ́ yìí. alhamdulilayi. fàyà ìjọ wo ni tìyẹ rí. fàyà ó kìlọ̀ máa ṣe lọ́wọ́. fàyà ó mú. sọ́ọ́ jẹun ni àbọ̀ máa mú mi. fàyà ó sọ ma ṣe kéèta ọmọnìkejì lọ́wọ́ ni àbọ̀ ma ṣe kẹ́ni mọ́ni. fàyà mọ́. sọ ma ṣe bẹ́ẹ̀ bá ẹ pa bẹ́ẹ̀ bá ẹ bù lẹ́sẹ̀ ṣé ma. ṣe lọ́wọ́ tí mọ́. fàyà sọ ma ràn yẹn lọ́wọ́ àbọ̀ ma daṣọ bẹni tí lọ́wọ́ ni kò mọ́. fàyà mọ́. gbogbo ẹ̀ tó ní jẹ́ gbogbo ẹ̀ ò ọlọ primary ọlọ secondary ọlọ poli bọ́ọ̀lọ poli ọlọ yunifásitì ọlọ́run tó kẹ́ ẹ lómi ìlú èbó ló ti lọ́ọ́ ka gbogbo ẹ̀ àsìkò tí wọ́n fún un níwèé pé ń gbà máa lọ́ọ́ hẹ́ẹ̀dì kọ́mpìnì bíi báyìí ńlọ náà ńlọkọ̀ wọ́n gbiná lójú ọ̀nà wọ́n jóná yáyá gbogbo ohun tó ṣe wàhálà sí kọ̀tọ́ nǹkan kan wò nú ẹ̀ bóun ni tiẹ̀ ó ti rí fàyà òmùn.

ووقت ثم نوع مصير محل ووقت ثم نوع مصير ẹ̀rí ẹ̀rọ kálukú ti dákẹ́ kò sí tó tó ikú ọ̀dọ̀ mọ́lẹ̀ ní sẹ́wọ́n ọ̀dọ̀ wọ́n máa lọ dúró lẹ́nu lẹ́nu báyìí ìyá wọn máa wá wọn kí níbo lẹ́wà bẹ́ẹ̀ ni etí wọn ń jẹ lọ́wọ́ lékejì ló dúró sí bàbá tí ra tiwọn fún wọn ní bẹ́ńkà yìí bọ́lọ̀ ń bá ṣe bàbá àtàwọn ọmọ tọ̀hún láláàánú a ní a ah, lókùkọ́ òun wọléwọlé ajára ẹ̀bù fún àwọn màkàtí ń bẹ nínú àwọn ọmọ tolúwa rẹ̀ táwọn aburú máa lálẹ́ yìí máa lálẹ́ yìí. títà. fàyà ọmọ wọ́n lé wọ́n lé ọmọ tiẹ̀ tó dúró láàrin wọn tó ń pín sàwọn ọmọ fún wọn ṣé wọ́n dọmọ ọlọ́mọ àbí wọn ò ní dọmọ ọlọ́mọ. ṣé wọ́n dọmọ ọlọ́mọ àbí wọn ní dọmọ ọlọ́mọ etí wọn mọ àáfẹ́ wọn mọ wá há ọmọ bàbá wọn ló ti kú yìí ọlọ́run sì bùn lọ́mọ mẹ́jọ ló bí yíṣà ti ń bẹ̀ ń wọn ẹni sènabù àti màrúfà kọ́ máa tẹ̀lé lọ ọlọ́run bá wọn náà tọ́jú àwọn tiẹ̀ aláìsí àwa tá à ń bẹ́ nílẹ̀ àní kankan kò ní hà ọlọ́run kẹwọ́ tó ń ń máa mú àti sẹ̀rífà máa mú wọn lọ nasarawa lòun wà ọ̀gá ni abrahamani eléré ẹbí ọmọ hausa dúà fún ọlọ́run oníjọ́rọ̀ rẹ̀ yóò dàrú ikú tó yáwọ́ ìtọ́lọ́run ṣe yí ọgbà wa náà mú àwa lọ́yẹ ká máa lọ kẹ́yìn ọ̀wà lẹ̀ ńgbà ọlọ́run wá tó bó ti tó torí yín náà tẹ́yìn náà ti yín hmm. ọlọ́run yìí wọn mọ́ ọ lọ́wọ́ ọmọ rẹ ni wọ́n hàn àwọn ọmọ rẹ ni wọ́n hàn o. fàyà mọ́ ìjọ wo ni tèmi ìjọ wo ni tìyẹ rí gbogbo tẹ wà mọ́wọ́ pé kò ní tán ẹjẹ́ ọ tán. fàyà mọ́ ẹ̀yin tẹ bẹ̀bí jẹ́ ẹ má sùn lálẹ́ yìí ẹ má wá ronú pé yé àṣẹni bá bẹ̀bí jẹ́ àsọ́sà gbáko lọ́dọ̀ ọlọ́run ẹ̀yà lọ tẹ́bí ṣe ẹbí tẹ́ bàjẹ́ mu fàyà mọ́ ìjọ wo ló kú láyé mhm. wọ́tà àríkọ́ ẹlẹ́ẹ̀kejì nìyẹn wọ́tà àríkọ́ wọ́tà àríkọ́ déètì wo ló kú láyé tàrí orí tàrí tàrí déètì wo ló kú láyé ọ̀sán ni déètì wọ́n ní alájáde láyé ní twenty nine third twenty twenty four. hey ege òtẹ̀mí ndé òtẹ̀ déètì wo ni Buhari Musa ó lọ déètì wo ni wọn náà lọ jẹ́ ọmọ ọba ọ lẹ́rù pé wo déètì wo. odi méjì. thumma sha'arun. ẹlẹ́kẹta mi wù ní thumma sha'arun. oṣù wo ló kú o oṣù kan lọ́sà jáde láyé bóyá January bóyá February bóyá March bóyá April àbí oṣù wo lójú wọ́n sáyé gbódì gbà oṣù wo ni oṣù wo ń tèmi oṣù wo ń tiẹ́ tí wọ́n máa gbé ọ dìgbàdìgbà wọ́n máa wẹ̀ wọ́n bá wẹ̀ tán wọ́n aláṣọ ọkù rẹ̀ dà la ilaha illallah wọn na ní náà wọn ara lọ́wọ́ ni ẹ bá ra tán wọn mọ̀ wá dì gbogbo òhòhò tó fi ń pamọ́ tọ́lọ̀ wẹ̀ léwẹ̀ inú ilé tiẹ̀ self contained ni tẹ́ ìwẹ̀ tán tẹ́ ìwẹ̀ sọ ẹnìkan ò lè rí ọ ọkàn jáde pẹ̀lú aṣọ ní à wọ́n wá gbé ọ kalẹ̀ òhò rẹ ni wọ́n ń wò yìí wọ́n mọ̀ wá faṣọ sí la ẹ bá faṣọ sí la wọ́n mọ̀ wá dì èèyàn ni wọ́n ń dì láì sẹ́run èèyàn ni wọ́n ń dì í láyé ṣégi èèyàn ni wọ́n ń dì í láyé ṣẹ́ni èèyàn ni wọ́n ń dì í láyé ṣégi ìṣẹ́pẹ́ èèyàn ni wọ́n ń dì í láyé ṣe páàlì ẹja èèyàn ni wọ́n ń dì í láyé ṣe pákó. ẹ sì kí mòsí ọlọ́run torí jọ́ tí ó kàn wá. bàtà àríwá fún màṣẹ àrò wà mọ́rọ́. ayélujára bíi màhálò màhálò. ووقتا ثم لا مصير محل ووقتا sí ọ sí ọ ẹni tó wọ ayé mọ́ yàrá yìí sí ọ sí ọ aláwo di ẹni tó wọ ayé mọ́ rí báyìí pé a máa ṣayé ìka tó sọ̀rùn bẹ́ẹ̀ náà ló sì jẹ́ rí ibú ìyanu sàárè kó tó kan jáde wà á mọ̀ ọ́. ẹ̀rí ẹ̀ فيوم وتأريهم ثم شهر وعامهم محل ووقت ثم نوم مصير فيوم وتأريخ ثم شهر وعامه محل ووقت ثم نوع مصير ثم شهر alóṣù wo ni tiẹ̀ rí. thumma shahru. oṣù wo lọ tẹ̀ láyé. thumma shahru. oṣù wo lọ lọ láyé. thumma shahru. tún lọ níyàwó bíi mẹ́rin ẹ̀yin oníyàwó mẹ́rin ẹ má bínú wá sí lọ́ọ́ yabẹ̀ ìyàwó mẹ́rin lòun ní ó fi kan sí táǹkẹ̀ ẹ̀wọ̀n mádàmù ti ń dààmú ara ẹ̀ kí ó fi kan sí táǹkẹ̀ ńlọ sunbẹ̀ fún Monday and Tuesday ọ̀kan bẹ̀ lóko and Thursday ó kú òun lọ́hùn ní and Tuesday ọkùnrin mi ti gbalé fi wọn balẹ̀ máa bọ̀ ó tún wọn kò ṣeun lọ́wọ́n jọ dáa fún ọ máa mú kan máa fa kan ìwọ́rọ́ lọ́n kó gbẹ̀rẹ̀ lọ la ilaha illa. ọwọ́ àfẹ́lẹ́ kẹta ó gbóhùn lọ gẹ̀rẹ̀wú ẹ wo gẹ̀rẹ̀wú ti jìnnà tó ọlọ́ọ̀fin ẹlẹ́kẹta lọ́lọ́ọ̀fin sọ́hún ni ọwọ́ amẹ́lẹ́ kẹrin èyí ló fi sí family house wọ́n ń dààmú ara ẹ̀ káàkiri àsọdí ẹ̀ ń bẹ́ ń gẹ̀rẹ̀wú àsọdí ẹ̀ ń bẹ́ ń tàǹkẹ́ aṣọ díẹ̀ ń bẹ ní oko olówó ní. ìyáálé àgbà. Hmm. ní wàá ń pín aṣọ òkì níjọ́ tó wá kú tọ̀hún ń bọ̀ àwọn èèyàn bíi mẹ́fà tẹ̀lé ti gẹ̀rẹ̀ ń bọ̀ àwọn èèyàn mẹ́fà tẹ̀lé káàtà wọn ò sunkún látọ̀rọ̀ wọn o wọn ń bọ̀ wọn ń bọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ ní òkú ọlọ́run alihamudulilayi tọ́lọ́run tiẹ̀ ní bímọ gbogbo ogun yìí wọ́n sá pin wọ́n pin díẹ̀ fáwọn ọmọ tèmi náà bẹ́ẹ̀ ẹ̀yin ah, tẹ́ ẹ kírun ẹ mọ̀ sí àgbákò wọn jọ lọ́hùn ẹrù rẹ làwọn ti ń ṣe mítìnì bí wọ́n ti pin ìyàwó tó fẹ́ sẹ́gẹ̀rẹ̀ wù ikú rẹ ò dùn wọn kọ́ lọ́hùn mo dúpẹ́ tọ́lọ́hùn tiẹ̀ ní bímọ gbogbo àwọn ọmọ tèmi tí mo sì bí ní ọkùnrin ni wọn wọ́n sì ní ọlọ́wọ̀n jẹ́ nígbẹ́ wọ́n sì ní tọkùnrin ní ogún tọkùnrin ní pọ̀jù wọ́n wá ń bọ̀ wá ọwọ́ kòkó náà kan ọlọ́run ní kò ní yẹ yín. fàyà mọ́. ẹ̀yin olẹ́kùn rọ kò ní yẹ yín ọlọ́run ló wí bẹ́ẹ̀. wọ́tà àríkọ́. ẹ wo bí ẹ ti ń bọ̀ ẹ sunkún ẹ sunkún kójú yín ọlẹ́pọ̀ ọwọ́ àkókò náà ládùúgbò gbogbo ọ̀rọ̀ tẹ sọ ni wọ́n wá kòkò náà ìwọlé wọ́n wá pẹ̀ tọ́mẹ̀kún tọ́mẹ̀kún àbòsí ìsun ọ̀yà ìyàsí rí wa dàálẹ̀ òun lọ́wọ́ ṣáájú kẹta yé yé irú náwó lè jẹ́ wà yé ọlọ́run ilé ó sì ju ọ̀la yẹ kó tó lọ. fàyà ọmọ wọ́tà àríwá tó mà ṣàhárọ̀ wà á mọ̀ ó. yóò ṣẹlẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa bá ẹni la ilaha illallah. màá lọ ilẹ̀ ilẹ̀ وقت ثم نوع مصير. àwọn wọlé bẹ́ẹ̀ mọ̀nà sítẹ́ẹ̀bù ti ga tó àwọn táláwọn sunkún bọ̀ nù bí kíni sítẹ́ẹ̀bù ti ga tó káàtà wọn á mú bòrí bí ọ̀pá mẹ́jọ ni wọ́n èèbò yí omi ọ̀kan lójú ọ̀kan kan nù wọn bá wọ́n ń pè é èyí tó ìyàwó tó kiri ti gẹ̀rẹ̀ rúnù ẹ ni wọ́n mọ owó bẹ́ẹ̀ nì bẹ́ẹ̀ wí dẹ̀ tẹ́lẹ̀ àtọ̀kankan lòun ti ṣe wáyé káàtà ọgọ́ mi sọ̀ láwo ìwòkè ni sítẹ́ẹ̀bù nínú ni ìyàrá gbẹ́sẹ̀ lé

محل ووقت ثم نوع مسير ìwọ tó wáyé afẹ́lẹ́gẹ́ ọwáyé kò sí dáadáa ọwáyé kò rìnrìn dáadáa ọwáyé kò lọ́rọ̀ dáadáa ọwáyé kò láníyàn dáadáa ọwáyé muamalatu rẹ̀ pẹ̀lú èèyàn ìbálò rẹ̀ pẹ̀lú ọmọnìkejì kò ló dáadáa rárá parí kege kò wá sin lọ́hùn.

فيوم وتاريخ ثم شهر وعامه yanu dáadáa síbẹ̀ ni. fàyà ọmọ. ظل ووقت ثم نوم مسير محل ووقت ثم نوم مسير abẹ́lẹ́gẹ́ gbogbo ẹni tí wọ́n wà sí ni tí wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run wàláì bí wọn bá mọ yín la ẹ bẹ̀ ọlọ́run kọ́dà kẹ́ ẹ ṣe sàárà fi ọlọ́run sàárà tí mo ṣe fún àwọn àlùmọ́gẹ́ ọlọ́run bá a rọ ọkàn mi kí n má sìn ọ́ bọ́ọ̀ bá ti kírun ọ̀daràn ọ̀sàgbákò ẹ wo lọ́kadà mi tẹ́ ẹ bá ń lọ tẹ́ bá dé rádàbàtú general ẹ wàá rí ọ̀kadà tí wọ́n páàkì ẹ̀ lọ gbá nígbà wọn wà wọ́n ń ka yìí lọ́wọ́ àbí wọ́n kala masalasi ti bẹnu rádàbàtú ni ọlọ́kadà wà á kún bẹ̀ ọ̀ka tún bẹ lẹ́sẹ̀ wa Abdulmalik Mamurota ọlọ́kadà ń bẹ lókè tí wọ́n kírun lọ́wọ́ ìwọ́ wa ń òkírun ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ náà lẹ́yìn obìnrin bá a bá ń ṣèyàwó ẹ máa wá dà kí lẹ́sẹ̀ títì. Bísímíláyìn ló yẹ kákọ́ wí. Bísímíláyìn ló yẹ kákọ́ wí. Bísímíláyìn ló yẹ kákọ́ wí. Bísímíláyìn ló yẹ kákọ́ wí. Ayọ̀lẹ́gbẹ̀ẹ́ ti gbóhùn lé. yín náà kùnà nínú sáré. bisimilayi ló yẹ kakọ́ mi. sọyá náà ẹ kí mo ṣe ọlọ́run jẹ mọ́. bàtà àríwá fún màṣàrọ̀ wà á mọ̀ mahalo wawakitun ثم نوع مصير محل ووقت ثم لهم بصيرا ah, ẹsẹ̀ ká mẹ́ta ni o níbi oṣù ládé o. fún màṣẹ́rọ̀. oṣù wo ni rí tẹ́ ẹ wá ń ṣe yìí tẹ́ ń ṣe yìí ẹ mọ̀ wá jókì ẹ ti nìkan tí wọ́n yàn láàrin yín òun àjọfá aṣọ àtúlá rẹ̀ la ilaha illallah. ẹ mọ̀ gbọ́ ìlú lọ́sàn-án gangan ní tóorùn mú tó bá wù bíbí ń pa kí ló dé. ثم شهر àtùkò tí wọ́n wá lùlù tí wọ́n da gbogbo ẹ̀ lẹ̀ yìí àwọn kan wá ń bẹ nù wọn la ilaha illallah gbogbo wọn kọba àwọn kan ń bẹ nù wọn àwọn akpẹ dàkún àyè obìnrin ò sí mọ́sálásí wọn pé yàyí ni ẹ bá bàtà yín sí àyín kẹsẹ̀ lọ́la àwọn bá wa kíjà mọ́ gbogbo bẹ́ẹ̀ ti ń ṣe èrè lọ́wọ́ táwọn pákùn pákùn dín àwọn wọn ọba yín ṣe èrè. romi ó tún ra pure water. omi kò romi ó sì fowó ara ẹ̀ ra pure water bàbá bù sọ́wọ́ yóò fẹ́ numu yóò sì wọ́ yóò tún bù sọ́wọ́ yóò fẹ́ ó fi parí àlùwàlá ó fi wọlé wá kírun ara yín sì ni ẹ̀yin sì ń jó kí gbogbo ẹ̀ láàgùn yàn kan nǹkan tiẹ̀ wá dá yé àfẹ́ ẹlẹ́kẹ́ àti túmọ̀ ìjó tún dé láàárọ̀ la ẹ bá wa múra tán kìnìún fáànù òsì kan bẹ àǹfààní kékeré báyìí torí kìnìún ìhun eré ibú tí wọ́n lẹ̀ mọ́jú ni àti gbogbo kìnìún ìyanrìn tí wọ́n sánmọ́ wọn lójú ni ẹ̀ ṣe àyè wọn ò fẹ́ kí ogun kóògùn ọmọ wa san gbogbo yanrìn bọ́lẹ̀ máa ń gé sí láyìí omi òun òṣìṣẹ́ yìí ń fóònù lọ́yọ̀ gbogbo wákàtí wọ́n ń dá ọkàn sí mi láyé lọ́yẹ̀. ẹ mọ̀ pé èsì èrè ni. fàyà wọ́tà àríkọ́ fún màṣẹ́ àrùn wà ṣàhárọ̀ wà á mú o. sọ́mà ṣàhárọ̀ wà á mú o. màhálò wàwà kìtùn sọ́mà náà mà sùúrù. màhálò wàwà kìtùn sọ́mà náà mà sùúrù. bàbá ṣe pé àbá rí rẹ nínú sàárè ní ìbádá ẹni ọlọ́run bá ń fìyà jẹ lọ́wọ́ pẹ̀lú gbogbo wáàsí tí wọ́n ṣe fún láyé bàbá ti pààmà rí rẹ̀ náà pé ebi mo sọ fún ọ láyé ebi mo sọ fún ọ pé o yíwà padà ebi mo sọ fún ọ pé kó pàwàdà kó máa kírun ebi mo sọ fún ọ pé ọmọ sàbúrú má máa ṣe rere ebi mo sọ fún ọ pé tọ́lọ́run ni ojú ọ̀ka aláàjú gbogbo ẹ̀ lọ nígbà tá à ń bọ̀ wá sí nísìnyí àtàládìẹ àti Ahmadu alátari ara wọn ọkọ ìyàwó àwọn ọmọ wọn bíi mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sì wọṣọ white wọ́n dé fìlà white wọ́n sì kí wọ́n kúnlẹ̀ bọ́ọ̀lù ah, wọn là ń lọ lèyàtú kadiri ni àwọn kan àwa bá wọn kan ta àwọn tẹ́ni bá àti bá wọn lójoojúmọ́ nù àní wọ́n sì wá ní ọ̀dà bọ̀ bàbá tún wọlé bẹ̀ wọ́n tún ní ẹ káàbọ̀ o bẹ́ẹ̀ bá wá dáhùn táyìn ẹ̀ ráhùn ẹ̀ ti ń sí rè á sì ń lọ á sì ń bọ̀ níjọ́ àwẹ̀